وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yẹ̀sí ìdúnbọ̀ lèmi náà ìlà àkọsẹ́rọ̀. èyí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá adini ìsọ́bàtìlọ́kọ́ ìrìn ìpẹ̀rú rẹ́mọ ogun state nígbà ayé wọn àwọn àfáwà àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ muhammadul awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imamu ní da'watul haqqi central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ìmàbáwakálọ́ alhamdulillah wa sallallahu wa sallam wa lẹ́yìn ọpẹ́ ti ẹ̀dá fún ọlọ́run ọba ajẹ́rìí pé ọkọ̀ ṣoṣo ní ọlọ́run ọba náà atọ́rọ̀ àlékún ọlá rẹ̀ fún ànúbà muhammad sallallahu alayhi wa sallam bákan náà ń ọlọ́run àlékún yọ́nà rẹ̀ fún ọlọ́run fún àwọn ilé ẹ̀kan sí àlékún dáadáa ọlọ́run túbọ̀ ṣe fún wọn káàbọ̀ wa a ń samarẹ́sì tafsiri wa bọ̀ ìta ti ṣe fún wa láti bẹ̀rẹ̀ Ramadan ní títí di ìgbà tí a ṣe dì àwa ní ká kàn tiẹ̀ mú kòlásọ rẹ̀ wá ibi tá a bàdé lánàá wọn náà níbi tá a fi ń ṣàlàyé pàtàkì òbí fún wa bọ́lá wọn ṣe jẹ́ kí a mọ̀ páwọn òbí wa pàtàkì púpọ̀ èèwọ̀dẹ̀ ni kí a ṣàrífín sí wọn ọ̀ranyàn náà dẹ̀ tún ni pé kí a máa tọ́jú wọn pàápàá jùlọ ẹni tọ́lọ́mùbá ní káwọn òbí rẹ̀ wà láyé ó gbọ́dọ̀ fi opportunity wíwà láyé wọn kó fi ra àlìjánà látara wọn ẹni tọ́lọ̀ bá dẹ̀ wá ní káwọn òbí rẹ̀ ti ṣíṣẹ́ eléyìí tí wọ́n ti padà sọ́dọ̀ ọlọ́run wọ́n náà gbọ́dọ̀ lo àǹfààní pé wọ́n ti padà yìí kò tún ṣiṣẹ́ olóore lẹ́yìn wọn parí. láàrínkẹ́ lẹ́bí ìnànà taqabbalu anhum ahsana Ọlọ́run bá ní àwọn ọmọ tí wọ́n ṣe dáadáa táwọn òbí wọn yìí. Yataqabbalu anhum ahsana ma amilu. Wọ́n gbà àwọn dáadáa tí wọ́n bá ṣe lẹ́sìn. Wa natajawazu an sayyi'atihim. Àṣé pé nínú àwọn àṣírí tọ́lọ́n fi máa ń jẹ́ kọ́rọ̀ èèyàn bọ́ sẹ́sọ̀ láyé ní kéèyàn tún wọn ni kíyàn máa ṣe dada sáwọn òbí rẹ̀. wọn náà tàjẹ́ wọ́sù à ń ṣe iṣẹ́ àti. ilé jẹ́ àkọọ́lẹ̀ ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe ń wa nínú àyà yìí táàfilé yẹn náà fi ṣàlàyé fún gbogbo jẹ́ ọmọ lónìí. lẹ́bí kẹ́lú ojú jẹ́ àwọn àdéhùn bá ti ṣe fún gbogbo àwọn mo bèrè náà lọ́wọ́ wá ń jẹ́ òní pé ṣé sọ fọ́lọ́hun kí ọlọ́run jọ gbogbo mo ṣe ń ṣe sí àwọn mi bẹ́ẹ̀ náà ni kí àwọn ọmọ tèmi náà ṣe máa ṣe sí mi ṣe mọ̀ pé ò lẹ́nu àti sọrú ẹ̀ torí pé ò ṣe dáadáa sí wọn ò dùn wọn nínú ò hùwà wọn kò dẹ̀ dá kí àwọn fi tó ń ṣe ṣàdúà ẹ̀ ọlọ́run bí mo ṣe mo gbé sílé tí ń ṣèyàwó yìí ni kó ọmọ tèmi náà rí ọkọ ṣé ò sọrú ẹ̀ bí ọmọ ọmọ tèmi náà irú ẹ̀ náà irú bẹ́ẹ̀ náà ní náà pàdé tí wọ́n náà lè ẹ̀ torí ẹ̀ tí wọ́n náà bá kí ẹ̀sìn tó ti síwájú tó ọ̀nà ìṣe. wàtàwà ń tẹ̀kún náà sí ìzàkọ́ mi. wọ́n náà ń wẹ̀ kí wọ́n náà jẹ́ àbí èèyàn láwùjọ. wàtà àmúrà fi dùnà ọmọ ìmọ̀dé dáfà kún bí ní. ó fẹ́ lè ṣẹ̀mí ni wà lè dé ní àkí ìrọ̀ṣì máa ń. irú ọmọ bẹ́ẹ̀ tó fẹ́ lè ni wà ركوكهما عنيدا wájọ́ mọ́ tí ń ya tí ma ń tọrọ sí wọn tó wọ́n rí wọn fi máa ra àwọn pẹ́rẹ́ǹtì wọn má dìsìtẹ́ẹ̀tì wọn má fìyà jẹ wọn má kọra wọn má sí wọn mọ́ má sòdì ọ̀rọ̀ sí ọmọ má ṣọ́nù ọmọ má kọ́ ti fóònù mọ́ ọlẹ́nu mọ́. wọ́n dá ankali isa àtàwọn alifasa dá. gbogbo tó bá ní ṣe pẹ̀lú tó lè múnu wọn bàjẹ́ má ṣe ní tó ti ṣe sẹ́yìn tó ti ṣe sẹ́yìn lọ ṣàtúnṣe. ìsòdì karọ̀ fi ń wà rọ̀ dìkìrọ̀ ṣàdé dá. ẹ dàrí pé mo ṣàlàyé lánàá pé ẹ̀yin parents tẹ bá fẹ́ fọmọ yín lọ́kọ ẹ kíyèsí ẹ má wo owó tó wà lọ́wọ́ ọmọ yẹn ẹ wo ẹsẹ̀ rẹ̀ kí wọ́n wo ẹ̀sìn ọmọ ọkùnrin tó fẹ́ fọmọ wọn fún. bákan náà kí wọ́n wò jọmọlúwàbí rẹ̀ lẹ́yìn wá gbà náà ẹ lọ́wọ́ báwo làánú àwọn òtòbí rẹ̀ ṣe rí tọ́mọ yẹn bá ti ní rẹ́kọ́ọ̀dù gidi lọ́dọ̀ apẹ́rẹ́ǹtì ẹ má fọmọ yín fún o ègún tó wà lórí ẹ̀yẹn ju kí gbogbo ayé lọ o ó wà fẹ́ tọ̀pọ̀lọpọ̀ ọkọ lónìí ọkọ rẹ̀ ti fẹnu kọ ó ti kọ ó fara ìwọ́n tó fẹ́ lọ fẹ́yàwó jẹ́ káwọn yẹn lọ bẹ́ẹ̀ ṣèwádìí ṣẹ́bìnrin tó fẹ́ fẹ́ ṣé kò ségun ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lórí ẹ̀ tó bá wà lórí ẹ̀ ìwọ́kàn fẹ́ lọ ó fẹ́ lọ gbégbé kúgbé ní o ìyàkárùwọ̀ ló fẹ́ lọ gbé sínú ilé ti ẹyẹ o ní kó padà ní tẹ́wà lè ṣe nípa méjèèjì padà lẹ́lọ bá òbí yẹn ẹlọ ṣàtúnṣe ìwọ ló fẹ́ fẹ́ mo lọ sọ́dọ̀ ìwọ náà tó jóbìnrin tẹ̀lé o ti lọ́ọ̀ pẹ̀lú òótọ́ ní kó ní ìṣó lọ́dọ̀ pẹ́rẹ́ǹtì ẹ̀ ó ti ṣèwádìí ọ̀dọ̀ sọ páànù àti pẹ́rẹ́ǹtì òótọ́ tó bá sọ pé short of ṣókè ló kàn pẹ̀lú pẹ́rẹ́ǹtì pẹ́rẹ́ǹtì ló fẹ́ fẹ́ ni ah! má dáhùn má jẹ́ kífẹ́ bú ẹ lójú o ọmọ máa kọsẹ̀ láti tẹ̀ nàìjíríà àhùkú kọlẹ̀ wá lédè ní àlà yàrá àbúnúkú akọ̀wò dúnàl àbádá ọ̀. gbogbo ọmọ tó bá ń tọ́ ìwà àwọn òbí rẹ̀. àwọn ọmọ tiẹ̀ náà wá mọ pàtàkì òun náà lórí ilẹ̀ ayé o. má lè ìsayẹ̀rẹ̀ àmì

ẹ̀rú gíná. ọ̀pọ̀lùnà zárì ọ̀nà yàwùmọ̀ mi ní àmàlì. bàbá onírìkúrì tó rírìkúrì sí ìyá àti àbí bàbá ti ẹ̀yìn ọbì ní kúrò lọ́dọ̀ ẹ̀. wàkùlùnà zárì ọ̀nà yàwùmọ̀ mi ní àmàlì. wọ́n ní sá ẹ̀ dá ọdẹ ní fúnṣọ ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ gan bọ̀tí jẹ́ ẹ̀ ni. zárì ọ̀nà yàwùmọ̀ mi ní àmàlì. ìrìkúrì ti yẹn rí yẹn má dá lóhùn o torí ẹ̀ ni mo sọ pé kí wọ́n náà máa ṣàdúrà yé tójú bọlé mọ́. àbúrò àwọn àforíjálà bí nìyẹn. àtọ̀pọ̀lọpọ̀ onídìí ìrìkúrì gbogbo tó ní kálukú wá ń gbè kalẹ̀ lónìí. Àzáwò fàyà àsọ́dò kún ló ń fìlẹ̀ àná mi gàdá o. Ee, oníkálukú ń bọ̀ wá ka lọ́la o. Fàyà àsọ́dò kún ló ń àná mi gàdá o. Ẹlẹ́yìn náà ló wá mú mi kí wá sẹ́ni mẹ́sẹ̀jì sí gbogbo ẹ̀yọ́mọ̀ ya wa Sàlàfíyà, ẹ̀yọ́mọ̀ ya wa táwà lójú ọ̀nà Súnà. Mo fọ́lọ́ ń bẹ́ẹ̀ jọ, má dọ̀tí Sàlàfíyà mọ́ wa lọ́wọ́ pẹ̀lú àwọn ìwà ìgbéraga rẹ sáwọn òbí ẹ̀ má dọ̀bálẹ̀ má kúnlẹ̀ lóòótọ́ bó ṣe wà nínú alkùránì bó ṣe wà nínú hadith ní ẹ̀rí pọ̀ lórí ẹ̀ kìí ṣàwàlá kọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kọ́dà sí ọ̀rọ̀ bàbá lè lórí tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ mọ̀rìkàzí náà máa ń rí fà sí bàbá dáadáa ìkọlọ mọ́ṣẹ̀ bá kẹwọn bàbá náà kọ́ ni tó ní ṣe pẹ̀lú pé dọ̀bálẹ̀ ò da ìkúlẹ̀ ò da wọ́n dẹ̀ dídì tí wọ́n yàn nàná rẹ̀ tí í ṣe tó dàrú pàápàá akọ́lọ́sẹ̀ tó kọjá tó bá bùkátà sí akọlọ́dún tó kọjá. tí èyí ẹ̀yí tẹ́ ẹjọ́ bọ̀ yàtọ̀ ṣe súnà ìṣesúnà rẹ̀ wá ní torí òbí ẹ̀ kó wá máa wá dìsì fẹ́ẹ̀tì wọn. Bàbá ṣàṣúdò kú ah. ń fi lè àná mi gada. Ó gbọ́ yé ni abala kan lọ kàánú tíra súnà abala kan ojú kan ló fi wo Sàlàfíà o. Sàlàfíà jìn lójú tó ń wò yẹn lọ o. Bá dẹ̀ tẹ̀lé àwọn èrò rí Sàlàfí 1990 ọ̀rọ̀ tí ò da lélẹ̀ yẹn àwọn tí wọ́n sọ gan lólóṣèlú Sàlàfíà. Sàlàfíà gan ni ò yí àwọn yẹn torí pé kò ní yí ẹ̀ tó bẹ̀rẹ̀. Látọ̀ yí àwọn àlọ́jọ́ ọlọ́run ti bẹ̀rẹ̀ torí ìdí èyí gbọ́n yẹn dáadáa má dẹ̀ sínú àwọn èèyàn má dẹ̀ kó kókó kó wọ̀ torí followers tó ń wá. ọ̀lẹ́gọ́lẹ́ tẹ́lifà fáwọn bí ẹ. mi máa mi lù wà ní yóò wá fi àhún ọmọ ẹ̀lẹ́hún mọ́ ọ̀hún yóò fi lámú. ọlọ́run wa parí ọ̀rọ̀ yìí síbi ìpàlẹ̀ tó ní kálukú bá ṣe ọmọ tó ṣe eré sáwọn òbí rẹ̀ ọmọ tó ṣe dáadáa sáwọn òbí rẹ̀ ó ní dáadáa tó fẹ́ gbà ọmọ tó hùwà ìwà páàlẹ̀ sáwọn ibi rẹ̀ náà náà lẹ́sàn ti ẹ̀ náà oníkàlùkù ló máa jèrè iṣẹ́ rẹ̀ kó tó kúrò láyé o tó bá ṣe dé ní sàárè wà tó lọ sálábà pàdé rẹ̀ lálẹ́kẹ̀ àwọ̀ rẹ̀ náà ní agbára ọ̀rọ̀ akọ sísọ́njọ́ náà túnṣe lónìí yìí tí wọ́n ti ṣe sẹ́yìn sáwọn òbí rẹ̀ tí wọ́n ti lọ. ìdọ̀rọ̀já tún mímọ̀ mi lú wà ní wọ́n fi hàn mọ́ ọmọ làwọn ohun láyò bìlámú. àwọn ilé náà ní nínú àwọn kan tá a ti ṣe lálàyé sẹ́yìn nípa pàtàkì òbí àti bó ṣe jẹ́ kí gbogbo àwọn ọmọ náà ká máa ṣe sí àwọn tí a tara wọn jáde. bákan náà ọlọ́run jẹ́ kó yé wa pé tó bá dijọ́ gbẹ̀dà kẹ́yà Ah, ọlọ́run ọba jẹ́ ká mọ̀ yí pé ah, ìjọ náà ní rọrùn fún wọn ah, àwọn gbèrè ara tẹ́ máa gbọ́ lẹ́nu wọ́n jọ́nà ọmọ ọlọ́run ọba nígbà tí wọ́n bá kọ́ ọmọ náà dénú

láti obi wo haram tí wọ́n sí láwọn tí wọ́n kàn lò gbé sí ayé ẹranko a níjọ̀gbẹ̀dà kí àwọn náà rú ìyà tó máa tọ́ sí gbogbo rú àwọn ọmọ bẹ́ẹ̀ yìí rèé ọlọ́run máa sọ fún wọn pé Ìgbádùn yẹn, ẹ ti jẹ̀gbádùn yẹn tán láyé ẹ̀ ti kẹta. Ọlọ́run máa tún jẹ zẹ́hùn náà dàbàlẹ̀ hóòó. Ọlọ́run wá ní ìyà ló tọ́ sí lónìí, ìgbà tẹ́ wà láyé, gbogbo ohun tí ò yẹ kẹ́ jẹ lẹ ti jẹ. Gbogbo ohun tí ò yẹ kẹ́ ná lẹ ti ná. Gbogbo obìnrin tí ò lẹ́tọ̀ọ́ kẹ́ súnmọ́ lẹ ọlọ́run tó bá ti ṣàgbọ́dà kí á mọ̀ ẹwà pàdé ìyá yóò. wàbí kún lẹ́bí iná káfàrú ìlà jahannama zumara. ọlọ́run ṣe ṣàlàyé bí báyìí. ta ìlà já uha fúti àti wà kan ha alámìyà tí قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين آية ميتورة نínú سورة الزمر وثيق الذين كفروا الله نجا قد أكاموا ما نكوا ما كوا وكفرين جنيننا نعم زمرا àwọn alẹ́ka máa dà wọn lọ bí ìgbà tí ń Fúlàní dà máa lù wọ́n máa kó ọlọ níjọ níjọ bọ́ ṣe pọ̀ tó ọlọ́rin tó fi jẹ́ pé tọ́wọ́ kún ọdí ẹ̀nà ọ̀nà báyìí àwọn náà máa fi sílẹ̀kùn múná o. Ní ajé àbí wà bò ha. Kò sí pẹ́ sílẹ̀ kò fún wọn, máa kó wọn máa dà wọ́n lulẹ̀ kó bá ìwúrú. Wọ́n lálẹ́ fún mọ́kọ̀ zánà tún ha. Ọlọ́run náà wọ́n tàn án, àwọn màlẹ́kàtà ní kí wọ́n máa mójútó ná. Tẹ́nì kò fi lè sọ kò fẹ́ sá lọ. Àwọn ya máa sọ fún àwọn kèfèrè jẹ́nà. Tìkú mú Solomí kùm yẹ ti lónà lẹ́kùm ayà ti ọ̀bì kan ó hàn. Tó kọ́

حقت كلمة العذاب على الكافرين ṣùgbọ́n tó wà ń bẹ̀ náà ni pé àdéhùn ìyà ẹni kò sí tó lè wùn kó ṣe kódà kó gorí òkè àjà mẹ́wàá fúnra ara rẹ̀ ló máa bọ́lẹ̀ wá jẹ́. ilẹ̀ dínkùlù ẹ̀bí wá bá jahannama khalidina fiha. ibi tọ́lá máa parí ọ̀rọ̀ tí wọ́n sì rí pé yẹ wọ́n náà lọ. ọlọ́run á ó máa burú látúbọ̀ tó ní ìgbéraga o. kọ́lọ́ má ṣe màtẹ́lú ní gbèdàgà tó o bá ti gbà tọ́lọ́run bó ṣe ń gbọ́ sí i yìí ń bo ló fẹ́ gbé ọ̀rọ̀ rẹ gbà lálẹ́ kìámọ̀ ó máa kọ sọ o torí díẹ̀ tètè gbọ́ kí náà gbà kó yí padà nínú tá a ti ṣe lálàyé fún wa nínú onípa bá jẹ́ ká mọ̀ pé òun ọlọ́run bá nìkan òun náà lòun nímọ̀ nípa gbogbo tó pamọ́ òun náà nìkan lòun dẹ̀ ń fa àwọn òjíṣẹ́ ránṣẹ́ òun náà nìkan lòun dẹ̀ mọ gbogbo táwa ìdíyàn gẹ́gẹ́ bá ti ṣe lálàyé fún wa sẹ́yìn láti jẹ́ kámọ̀ pé èèwọ̀ ni kéèyàn máa yẹṣẹ́ wò èèwọ̀ ni kéèyàn máa yẹṣẹ́ wò tìrìpọ́lá wọn bá jẹ́ kámọ̀ ń bẹ̀ wípé òun náà máa tó pa máa òun náà dẹ̀ ran àwọn òjíṣẹ́ òun sáyé tó ń dẹ̀ fún wọn láwọn nǹkan tí wọ́n fi ń ṣàlàyé àwọn òfin ọlọ́run gbogbo àwọn iṣẹ́ ìyanu tẹ́yìn àwọn tó wọ́n náà nábi ọlọ́run sí tí wọ́n ń ṣe gbèdàgà tí wọ́n ń béèrè ìyà ìgbà tí ọlọ́run bá wá dé ìjọ tí ń gbà tí àwọn tí ọlọ́run rán tó fi atẹ́gùn àwọn ìjọ ti ànábì Hud

oru! tó máa ń mú yìí tó bá pọ̀jù abọ́ sí nira ọyẹ́ tó bá pọ̀jù abọ́ sí nira gbogbo nǹkan iná bá ti ọlọ́run ó ti ní iye nọ́mà ń ẹ̀dá ìta ni wọ́n ya tó jápa àwọn ta bí wọ́n ṣe kọjú retí ìyá ọlọ́run. ìwọ́nyà ọlọ́run bá padà dé. ọlọ́run bá ní ìyà yẹn dé atẹ́gùn ni ó kọjá sápa wọn ká. gbogbo nǹkan látẹ́gùn yẹn sojú rẹ̀ dé. gbogbo àwọn nǹkan látẹ́gùn yìí sojú ẹ̀ dé. àbúbáṣúlá yọ̀rọ̀ ilá màsá kinu hàn. ọ wá dá àwọn mọ̀mọ́ láwùjọ ju àwọn nǹkan ìsáàdì ibi tílé lágbájá wà rí ilé ẹ̀kọ́ ilé ẹ̀lú ti ṣídì. ìwọ náà bá fẹ́ ká túbọ̀ tán ẹ ṣe tọ́lọ́hun ṣùgbọ́n tó bá bí kíta gbogbo bá túbọ̀ tẹ́ bá ṣe fẹ́ rí kórí o lè pa tọ́lọ́hun tí kò lóò ṣe ṣùgbọ́n kì í ṣe ìmọ̀ràn tèmi fún ẹnìyẹn ìmọ̀ràn tèmi fún ẹni pé kò ṣe tọ́lọ́hun kátúbọ̀ tán rẹ̀ bá lè dá àwọn tí wọ́n kọ̀ tán ṣe tọ́lọ́hun lánàá wà ó lágbára fún wọn o nǹkan bàjẹ́ fún wọn gan ni o ìyà kẹ́yìn ọ̀rọ̀ wọn o wọ́n sunkún kẹ́yìn ni o ọlọ́mọ ṣètìmí àti

ha èyàn jẹbó tó ya o. Innal hidayata amrun laysa yudrikuha. Kẹ́rí ń pé ní hìdáyà. Laysa yudrikuha. Ẹnìkan kan lè sọ pé òun náà nù mọ̀ náà. Gbogbo tọ́lọ̀ wọn bá fi jẹ́ kó ní kálukú wá ṣe kò ń gẹ̀rẹ̀ lórí rẹ̀ lónìí àkọọ́lẹ̀ ni o. Yẹn mọ̀ فلولا نصرهم فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا آلهة بل ضلوا عنهم وذلك إفكهم وما كانوا يفترون Ọlọ́run náà àwọn ẹni tí wọ́n ń sìn láyé tí wọ́n gbẹ́kẹ̀lé yìí, àwọn nǹkan yóò máa lè ṣe ìrànlọ́wọ́ kankan fún wọn. Àwọn nǹkan yìí lálẹ́ kí a máa máa sá fún wọn ní. Wọ́n lè kí ó ti wọ́n lọ́nà ràn wá lọ́wọ́ lọ́rọ̀ Èṣù onírànlọ́wọ́

àwọn ànábì ọlọ́run tọ́lọ ọ̀rọ̀ wa ànábì sọ̀lọ̀sọ́lọ́m ìtí ṣe ànábì yìí ọlọ́run rọ̀ sí àwọn tó mm-hmm. àwọn nínú sọ́tọ̀lá sọ́fì pé báwọn náà wá láti wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànájò ìgbà tí wọ́n débẹ̀ náà sọ fúnra pé ẹ má pàdó ẹ má pàdó ìgbà tí wọ́n gbọ́ wà sí tán àwọn náà padà lọ bá àwọn àlùjọ náà ẹgbẹ́ wọn tó kù tí wọ́n lọ sí

ìwọ náà gbà ìsìláàmù ló ní òrù tó kù lókè iná sí gbẹ̀ṣọ́ ìbúdá ìyàlọ́ lọ́torí tọ́lọ́run bó ṣe gbárí tó bó ṣe nímọ̀ tó bó ṣe lọ́lá tó bó ṣe lọ́rọ̀ tó yìí tó dá fún ẹ ní bó ṣe lọ́rùn èyí tó fún ẹlẹ́ni kó ṣe ìsìláàmù kó dẹ̀ gbọ́lọ̀ ìyà tó ti dúó dẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ò bá jẹ́ yẹn ó ti escape nìyẹn o tó bá ti ṣe plan. mọ́lá yójúbe dàáyà lọ. àwọn àlùjọ́rí yẹn sọ fún àwọn èèyàn bí mi náà ṣe sọ fún ọ lónìí. mọ́lá yójúbe dàáyà lọ. wípé ẹnikẹ́ni tí ò bá ti fi lè ṣe tọ́lọ́n tí ò jẹ́ pé tọ́lọ́n tá ń pè ẹ́ sí. wàlẹ̀ ìsàbí mọ́rùjì sí fìlẹ̀ ọ̀hún. kò sí bí o fẹ́ sá lọ lórí ilẹ̀ ọlọ́run. wàlẹ̀ ìsàlàkú mi dúnìyí àwòlíyá. mélòó wà lára tiẹ̀ mélòó ni ẹ́ ta ló tún fẹ́ gbà ẹ́ làwọn dàjọ́ yọjú lálẹ́ kí á mọ̀ ọ́ síbẹ̀. láyé kan fi dọ̀là lẹ́ mú bí i. Nígbò tí ẹ̀jẹ́ pé èṣù ọ̀gá àwọn ọ̀daràn, ó pàápàá ọmọ náà ni lálẹ́kẹ̀ẹ́ àmọ̀ ṣó ni wọ́n wá ń tẹ̀lé. Gbogbo tí wọ́n tó pè nílànà fún ẹ̀yìn náà, tí wọ́n pè mm. nílànà fún ẹ̀wọ̀n lè rí ẹgbà lọ́dọ̀ Ọlọ́run lọ́jọ́ gbọdàkẹ́ kí àmọ̀ kí ló a ṣe

bẹ́ẹ̀ náà ni gbólóhùn ọlọ́run má gbàgbé mi ọ̀rọ̀ tí ò dáa nàdú àkọlò ń ṣe òun tàbùkù ọlọ́run ọba tó dá yàtọ̀ ní kí ṣọba tí ń gbàgbé ó pọ̀ bẹ́ẹ̀ àbí gbólóhùn ọlọ́run má kọjá ìmọ̀ ṣe sí mi ṣọ́lọ́run wá ni ṣọ́lọ́run nídìí tó fi sọ pé ìdí wà nínú ìdí ọlọ́run látara dídá tó dá sánmà àti ilẹ̀. ní àlà ayóhun yíyà ìlmọ̀ ọ̀tá. Wọ́n dẹ̀ yẹn ká mọ̀ pé Ọlọ́run bá ní kápá àti jí àwọn òkú dìde ńgbà tó bá ti ní ká kú tán. Bàlá Ó ní kápá àti ṣe lè Bákan náà, Ọlọ́run wá já mọ̀ pé ń jàgbélẹ̀ sọ tó rìpítì

Kàmá sọ́bàrà olólè azimi mìnà rọ́zùlẹ̀. Olóòótọ́ kì máa ń sábà ní followers àfárẹ́ ní rí o. Fàṣùgbé. Torí àwọn náà máa sọ pé followers ló after, ń tí kí wọ́n ṣe ní jíṣọ́ lọ́n ti ẹ. Kàmá sọ́bàrà olólè azimi mìnà rọ́zùlẹ̀. Ó lè máa ti yọ owó torí ẹ̀ má jókòó wọn náà Kùránì kà wọ́n wá ń ṣe súnà wọ́n ń pèpè sọ́lọ́run sọ pé kíníkà haram kíníkà bídíà ah, èmi lè pa díẹ̀ o farada forítì ọlọ́run sọ fún ànábì náà. ulul azmi minar rusul. tọ́lọ́run bá padà wá sí báyà yárò kò ṣẹ́ tí ó ní. ọlọ́run ní àwọn tó ń pè náà tí wọ́n ti gbọ́ má kánjú má ṣépè fún wọn má sójà ọ̀rọ̀. ọlọ́run ní wà àwọn ulul azmi minar rusul báwọn náà ṣe ṣe sùúrù. ìwọ náà má kánjú fún àwọn tó ń pè ìṣá máa tù wọn. ọlọ́run

yakunu mimma qad zala. Àwọn ah, náà ti rí nínú àwọn ọ̀tọ̀ ta kà sẹ́yìn nípa àwọn ẹni tí wọ́n ti lọ. Yakunu mimma qad zala. Àwọn ah, náà ti ti ya sínú kó kírun kó jẹ̀sì láyé. Kì sọ́ọ̀sù. Ah, orí nínú àwọn oríṣiríṣi tọ́ta sọ àwọn ànájọ́ ọlọ́run. Yakunu mimma qad zala. Ó ti rẹ́ni tó ṣe tọ́lọ́run nínú wọn, ó rẹ́ni tó ṣe قبلك نصيحتي ولقد نصحتك إن قبلت نصحتك إن قبلت نصيحتي àwọn ti tú tẹ̀sírí ilé ìfún ẹ lọ́dún yìí tọ́lọ́n bá ní kẹgbà ọlọ́jẹ́ ẹgbà o قبلت نصيحتي tọ́lọ́n bá ní kẹpa tẹ́ǹsì ẹ̀ tìkẹ́ máa sí lọ́hùn wàláhì oríire ní fún yín ìtàwà lè sọ làwá ti sọ yìí àwọn tọ́jú nígbàwọ́ rẹ̀ náà táwọn náà lè ṣe ìrántí ti gbówó lẹ̀. nǹkan bí lítà sí àti. àwọn àlẹ́bí tó láti wá mú ẹ pé àfikún ṣáwàá ṣe Islam. nǹkan bí tánà sí àti. Àwọn àlè fi kíláàsì mẹ́ pé kò ṣáàyè jẹun tó ń jẹ yìí kiri máa. Nǹkan bí lè tánà sí àti. Ìwà ọ̀pá àlè wá fún apẹ́ tó fi ń jòdò kújù àwá ti kíláà ti wá fún ẹ. Nǹkan bí lè tánà sí àti. Tọ́lọ́run bá ní o gbọ́ Fàdínọ́sẹ̀hù. Fàgìlà máa yóò bá àyò àbò Fàdínọ́sẹ̀hù Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi وبركاته لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí tàbí ẹ mú àwọn ọmọ yín sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ al àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 08035751466 ẹ tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqq lẹ́mẹ́ Abẹ́òkúta